الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فنبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواجلوري إدان لقوا لتنو سنن أبي داود أول كتاب السنة باب لزوم السنة حدثنا أحمد بن أنبل قال حدثنا عبد الله بن يزيد قال حدثنا سعيد يعني ابن أبي أيوب قال أخبرني أبو صخ النافع قال كان لابن عمر صديق من آل شام يكاتبه فكتب إليه عبد الله بن عمر إنه بلغني أنك تكلمت في شيء من القدر فإياك أن تكتب إلي فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنه سيكون في أمة في أمتي أقوام يكذبون بالقدر الإمام أبو داود قال الله سبحانه وتعالى كبا وكما ربا ولكي قضى عبد الله وما عمر gẹ́gẹ́ bí náàfi èyí tún ṣe ìkanná ọmọ kéwú abdullahi bin umar bó ṣe sọ oníkánà libni umara sadiqun min ali sham abdullahi ọmọ umar kọlọ́mọba subhanahu wa ta'ala bá wa yọ́nusí wọn àti bàbá rẹ̀ wọ́n ní ó ní ọ̀rẹ́ kan ní ìlú sham ìyẹn àwọn ìlú bí Jordan Syria Palestine láyé jọun àwọn ìlú ni wọ́n pè ní asham so Abdullahi bin Umar ó ní ọ̀rẹ́ kan ní ìlú sham ọ̀rẹ́ yìí yukatibuhu a máa kọ sí òun náà máa kọ lẹ́tà sí abdullahi bin umar fakataba ilayhi abdullahi bin umar abdullahi bin umar ó wá kọ lẹ́tà kan sí ọ̀rẹ́ yìí ní ọjọ́ kan kọ́ńtẹ́ǹtì lẹ́tà yìí òun náà ni wípé innahu balagani annaka takallamta fi shay'in min al-qadar mo gbọ́ wípé òun tako kádàrà mo gbọ́ wípé òun tako kádàrá fa iyyaka an taktuba ilayya látòní lọ má jìn rí kó kàn kankan sí mi má má kọ lẹ́tà kankan sí mi má fa inni sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul ó ní mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ń sọ ń jọ kan ipe innahu sayakunu fi ummati yóò máa bẹ nínú ìjọ mi aqwamun àwọn èèyàn kan yukadhibuna bil qadar tí wọ́n máa sọ pé kò sí tó ń jẹ́ kádàrá náà ń tàbá rántí gẹ́gẹ́ bí tí a sọ fúnra wa ní ọ̀sẹ̀ tó kọjá ká nígbàgbọ́ nínú kádàrá lára àwọn nǹkan tó jẹ́ òpó imani ni tó ṣe pé àwọn ọmọ kéékèèké gan wọ́n mọ́ tọ́bá sọ̀rọ̀ ń pa arkanul iman àwọn nǹkan tí ó jẹ́ orígun imani lára rẹ̀ òun náà ni ká nígbàgbọ́ nínú kádàrá a lè ṣàlàyé fún wa pé ń tán pé ń kádàrá ìtumọ̀ rẹ̀ náà ni pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní máa ń pa gbogbo nǹkan pátápátá ìmọ̀ láíláí onímọ̀ ọlọ́wọ́n ọba nípa gbogbo nǹkan ṣíwájú kọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó dá sánmà àtilẹ̀ ló ti ní kí ìmọ̀ ohun yìí kó máa bẹ ní àkọọ́lẹ̀ fifty thousand years before kọ́lọ́wọ́n ọba tó dá sánmà àtilẹ̀ òun ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ló ti kọkalẹ̀ ló ti pa gègé láṣẹ ìpínkó kọ makadirul khalaik kádàrà àwọn ẹ̀dá ṣeré òun ni wọ́n ń pè ní alkitaba alilmu thumma alkitaba ìmọ̀ ọlọ́wọ́n ọba tó ìmọ̀ láíláí bákan àṣẹ ọlọ́run ọba tó pa gègé wípé kó kọ gbogbo nǹkan kalẹ̀ yóò ń tẹ̀lé lẹ́yìn òun náà ni almashi atul ilahiya ìgbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá dèrò pé kí nǹkan yẹn ṣẹlẹ̀ kò sí ní tẹ́lẹ̀ yẹ àbí kápẹ́ ní kíni al-iradatu al-kawniyya that is bíbẹ̀ nkan ipe kọ́lọ́n ọba subhanahu wa ta'ala gbèrò pé kí nǹkan máa bẹ regardless of bóyá nǹkan yẹn ọba tó nífẹ̀ẹ́ sí ni àbí tí ò nífẹ̀ẹ́ sí yọnu sí tí ò yọnu sí ó ṣàgbà lérò yẹn kan náà pé bíbẹ tí ò nífẹ̀ẹ́ sí ò yọnu sí ó ní so eléyìí ni wọ́n pè ní kíni al-iradatu al-kauniyya èròǹgbà ọlọ́wọ́n ọba tó ní í ṣe pẹ̀lú bíbẹ̀ nǹkan regardless of bí ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ nǹkan ẹ̀ ó yọnu sí àbí kò yọnu sí then ìkẹyẹni ni al ó ní bíbẹ̀ nǹkan ẹ̀ gangan àárí pé nǹkan ẹ̀ gangan bẹ́ẹ̀ so ni wọ́n pè ní kíni maratibul qadar al-arba'a àwọn tébìsì ń táǹpé ní kádàrà mẹ́rẹ̀ẹ̀rin so kádàrà ò ní pé àti kó ṣe pé kí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ní kárí lára rẹ̀ ṣẹ́ni tó bá fi lè tako stéèjì kan nú àwọn stéèjìsì tá a sọ yìí ẹnìyẹn oníbídíà ni èyí tó wọ́ọ̀sì jù láàrin wọn lẹni tó tako ìmọ̀ ọlọ́wọ́n ọba ìpẹ́ ọlọ́wọ́n ọba ní mọ̀ ń pa gbogbo nǹkan kò máa ń pa àwọn nǹkan àfìgbà tó bá tó ṣẹlẹ̀ táwa náà rí ọlọ́ọba náà tó máa ń pa rẹ̀ kò ṣe pọ́lọ́wọ́n ọba ti mọ̀ bí nǹkan ó ṣe lọ tẹ́lẹ̀ àwọn yóò ló wọ́ sí jù àwọn afáà ní kò sí tàbí ṣùgbọ́n àwọn yóò kẹfìrí ni wọ́n bákan náà alkitaba àwọn tó ń takò pé kò sí lákọọ́lẹ̀ pé kò sí àwọn nǹkan wọ̀nyí lákọọ́lẹ̀ so àwọn yóò àwọn tó fi wọ́ sí jù nìyẹn náà àwọn kan àwọn ń takò al-iradatu al-kawniyya ipa náà wọ́n bó gbèrò nǹkan yẹn àwọn kan wọ́n ń takò al-khalqu ipa náà wọ́n bá kọ́ ló dá nǹkan yẹn ṣùgbọ́n yóò gbọ́dọ̀ takò kankan nu gbogbo ẹ̀ a gbọ́dọ̀ gbà pé ọlọ́wọ́n bá ó nímọ̀ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí ìmọ̀ ẹ̀dẹ̀ dájú débi wípé ọlọ́wọ́n bá ní kó máa bẹ lákọọ́lẹ̀ bákan náà àwọn nǹkan wọ̀nyí ní regardless of bóyá nǹkan tó dáa ni àbí tí ò dáa kò lè ṣẹlẹ̀ láì ṣe wípé ó ń bẹ ní ìbámu pẹ̀lú òròǹgbà ọlọ́run ọba bákan náà tá a bá wá rí tó ṣẹlẹ̀ ní ọlọ́run ọba náà ló dáa regardless bóyá nǹkan yẹn dáa àbí ò dáa gbogbo tó ń bẹ lórí ilẹ̀ ọlọ́run ọba ló dáa ìta ń ṣe níṣẹ́ ọlọ́run ọba ló dáa wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run lóhun lòun dá yín wa ma ta'malun àti gbogbo iṣẹ́ tẹ́ ń ṣe ẹni tó ń tẹ̀lá ṣe ọlọ́run ọba ló dá irun tó ń kí that pé iṣẹ́ tó ń ṣe pọ́ńkírun ọlọ́run ọba ló ní kó máa kí ẹni tí ò kí ọlọ́run ọba ló dá ipe kò kírun ọlọ́run ọba ló dá ìkírun ẹ̀ náà wallahu khalaqakum wa ma ta'malun ń tẹ́ ń ṣe ọlọ́run ọba ló dá àtẹ̀yìn gẹ́gẹ́ fúnra yín ọlọ́run ọba ló dá yín ṣe léyìí nta gbọ́dọ̀ nígbàgbọ́ nú ẹ̀ ni. sọ abdullahi bin umar radiyallahu anhu ó ní ọ̀rẹ́ tó ṣe wípé wọn àjọ máa bára wọn sọ̀rọ̀ ọlẹ́yìn gbé ìlú sham wọn a máa kọ lẹ́tà síra wọn ṣùgbọ́n nígbà tó rí pé ọ̀rẹ́ ẹ̀hún ní ó yẹ kúrò lójú ọ̀nà ó kọ lẹ́tà tí ó lágbára sí gbogbo pé kí ni kò ń takò kádàrà látòní lọ ọgbọ̀rọ̀ kọ́lẹ́tà sinimá rísìn tí mo rẹ̀ fi sọ bẹ́ẹ̀ òní gbọ́ òní pé mo gbọ́ pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ wípé yóò máa bẹ nínú àwọn àjọ mi àwọn àka tó ṣe pé yukazibuna bil qadar wọn a máa pe kádàrà nírọ́ sódò bí jẹ́ pé èèyàn máa ń wu ẹni tí èèyàn mú lọ́rẹ̀ẹ́ ni ọ̀rẹ́ a máa ṣoríire látara ọ̀rẹ́ bákan náà ọ̀rẹ́ a máa ṣorí ibú látara ọ̀rẹ́ rẹ̀ sọlọ́bjẹ́tì anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní almaru ala dini khalili falyanzur ahadukum man yukhalil ẹ̀sìn tọ́rẹ̀ bá ń ṣe ìwà tọ́rẹ̀ bá ń wù òun lọ̀rẹ́ rẹ̀ ló mọ̀ ò sókè ń kálukú wo ẹni tí ó mú ní ọ̀rẹ́ àyò nù yín sílẹ̀ yìí wáàsí tó ní agbára ni yorùbá náà máa ń sọ wípé bóyá ewúrẹ́ àbágùntàn ni tó bá ajá rìn yóò jẹgbẹ́ kẹran máa jẹgbẹ́ kò kí ń ṣe ìpìlẹ̀ rẹ̀ ajá máa jẹgbẹ́ ti ṣùgbọ́n gbà tó di wípé ẹran bá ajá òun ló padà jẹ̀bẹ́ so ló fi jẹ́ pé ẹni tá a fẹ́ mú lọ́rẹ̀ ayò káwò bó lẹ́nìyẹn ṣe súnmọ́ ọlọ́wọ́n ọba sí ìyàwó ló kọ sí òfin ọlọ́wọ́n ọba tó wá ṣe pẹ́ni tí ó dúró déédéé ni tí ó bọ̀wọ̀ òfin ọlọ́wọ́n ọba irú tí yẹn máa mú lọ́rẹ̀ yìí ṣùgbọ́n ẹni tó ṣe pé nítorí òun wá aye ti ayé ayé ayé nìkan náà ló ń lé téèyàn bá múrò èèyàn bẹ́ẹ̀ lọ́rẹ̀ẹ́ èèyàn ó kábàámọ̀ láyé ń bí kó tó dijọ́ gbìndé alkiyama ngbàtí abdullahi bin umar radiyallahu anhu torí pẹ́ni tí ó jọ̀rọ̀ ẹ̀hún yìí ó ti yẹ̀gẹ̀rẹ̀ ti imani ìtò sọ fún òun náà ni pé má kọ lẹ́tà sí mi mọ́ torí pé ọ̀rọ̀ ẹni ó ti clear pé kí ni òun bẹ lórí àánú ìtí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ òun lélẹ́yìí sọlẹ́ jẹ́ nǹkan tí ó pàtàkì ẹni tó ń takò kádàrá kò sí tàbí ṣùgbọ́n aládàádálẹ̀ ni ẹni tó ní kò sí tó jẹ́ kádàrá gẹ́gẹ́ bí nǹkan tí a rẹ̀ ṣe lálàyé fún wa ní ọ̀sẹ̀ tó kọjá náà àwọn tó ń takò kádàrá yìí ìbẹ̀rù ọlọ́run ọba ló tì wọ́n lọ síbẹ̀ o kò ń ṣe pé wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ sọnù ṣùgbọ́n aláwọn bẹ̀rù ọlọ́run ọba yẹn wọ́n ráwọn èèyàn kan tó ṣe wípé àwọn ń wo àbàjẹ́ ó ń mutí ó ń ta tẹ́tẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni ọmọ wọn ájú pé kádàrá ọlọ́run ọba ni inú wọn bí àwọn eléyìí táwọn òkè ń mutí táwọn òkè ń ta tẹ́tẹ́ táà kì í ṣe zìnà inú wọn bí àwọn ipe a wáyé sọ pé kádàrá ọlọ́run ọba ni àfọwọ́fọ ẹni kò sí tó ń jẹ́ kádàrá ìbẹ̀rù ọlọ́run ìjà fún ẹ̀sìn ọlọ́run òun ló sóhun náà doni bíbíà ìgbà tó fẹ́ jà fún ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìtara ló fi jà fẹ́sìn ọlọ́wọ́n ọba kò kí ń ṣe ìmọ̀ gbogbo ẹni bá rẹ̀ ń fi ìtara jà fún ẹ̀sìn ọlọ́wọ́n ọba ní ìtò súnmọ́ òní kó nǹkan fún rẹ̀ kó tún sọnù sọlọ jẹ́ pé ìmọ̀ la máa fi ń jà fún ẹ̀sìn ọlọ́wọ́n ọba ẹ̀sìn ọlọ́wọ́n ọba ní báyìí ni òun náà ni ìtò ṣe láti lè fi jà fún ẹ̀sìn ọlọ́wọ́n ọba kò ń ṣe ìtara sọ àwọn yìí ni wọ́n takò kádàrá nítorí pé aláwọ̀ èèyàn kẹta ń wù àbàjẹ́ ntí ọlọ́wọ́n bá ní ká má ṣe àwọn ń ṣe ntí ọlọ́wọ́n bá pa aláṣẹ ká ṣe wọ́n gbé jù sílẹ̀ táwọn yẹn bá wá ń tẹ́kù wọn wá kó pé ntẹ́ yóò da wọn á ní kádàrá ọlọ́wọ́n bá ní. kádàrá ọlọ́wọ́n bá ní tòótọ́ ṣùgbọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala fi rinlẹ̀ náà pé ẹni tó bá ṣe ti tòun ẹni tí ò bá ṣe ti tó ohun òun ó sọ sínú náà so kádàrá náà nìyẹn náà ipe èèyàn ṣe tọ́lọ́wọ́n bá owó àlùjànnà kádàrá ni èèyàn tàpá sí àṣẹ ọlọ́wọ́n bá owó náà kádàrá náà ni ṣùgbọ́n àwọn ni ìwà àbàjẹ́ tó ń wù ibẹ̀ náà wọ́n fẹ́ lo kádàrá sí so àwọn ẹni wọ̀nyí tán bá fi tákù wọn o ní pé à eléyìí tẹ́ ń ṣe èyí tẹ́ bá kọ̀ǹtínú bẹ́ẹ̀ ẹ lè wọ́nú ọlọ́wọ́n bá náà o kádàrá náà ni ó jẹ́ ó nítorí ẹ̀ka máa sọ fún wọn nìyẹn ṣùgbọ́n ìtara ẹ̀sìn mú wọn wọn ní kò sí ní tó jẹ́ kádàrá ìsọgbólóhùn yẹn ní ìgbà àmọye ayar Qurani dànù ni ìgbà àmọye ahadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam ìgbà dànù ni sọlọ jẹ́ pé abdullahi bin umar náà ìgbà tí ìró kan táwọn kan wá tán sọ wípé àwọn èèyàn kan báyìí báyìí báyìí ni wọ́n ń ṣe o wọ́n ń takò kádàrá wọ́n lọ́lọ́wọ́ bó nímọ̀ ń pa nǹkan kó tó ṣẹlẹ̀ táwọn nǹkan yẹn bá ṣẹlẹ̀ tí ń kálukú mọ̀ ń pa rẹ̀ náà lọ́lọ́wọ́ bá tó mọ̀ ń rẹ̀ Abdullahi bin Umar onítẹ̀ bá padà sí ìlú yín ẹ sọ fún wọn wípé èmi ni mo bọ́pá bọ́sẹ̀ kú lọ́dọ̀ wọn bákan náà àwọn náà bọ́pá bọ́sẹ̀ kú lọ́dọ̀ mi ẹ̀rọ adékẹ́ mọ̀ wípé kò sí tán lè ṣe níṣẹ́ olóore kò sí tí wọ́n lè ná kánná dèdè gold dèdè uhud òkè uhud kó jẹ́ gold kan láwọn fi ṣe zaka àwọn fi ṣe ìtọrẹ àánú ọlọ́wọ́n bò nígbà lọ́wọ́ wọn o àyàfi tán bá nígbàgbọ́ nínú kádàrá lóko onítẹ̀ bá bẹ́ẹ̀lù yín padà ẹ̀sọ̀ fún ẹ jíṣẹ́ fáwọn tẹ́ ń sọ yẹn ìpè kò sí ṣòro rẹ̀ tán lè ṣe àbàkà nígbàgbọ́ nínú kádàrá ọlọ́wọ́n bò nígbà tó ló jẹ́ pé àwọn àfẹ́ẹ̀sì ọ̀rọ̀ ń pa bídíà wọn kì í fọwọ́ kékeré mu torí pé ìdákẹ́ lórí bídíà kan ní ìdẹ̀sìnrú ni lẹ́yìn kan bá ti gbé àdábálẹ̀ kankalẹ̀ tá a dákẹ́ lórí ẹ̀ tá a sọ̀rọ̀ bóyá a ti ṣọ̀rẹ́ àbá a ti ṣọmọ ẹ̀yà àbá a ti ṣọ aládùúgbò àbá a ti ṣọmọ kí wọ́n àtàfà ẹ̀sìn ti dàrú. fọ̀hárì Abdullahi bin Umar ẹni tó sọ fún wípé kó mọ́ ẹbà kọ lẹ́tà só mọ́ ẹni ọ̀rẹ́ tímátímá ni wọ́n mẹ́jọ wọn kọ lẹ́tà síra wọn ṣùgbọ́n sì lè lóṣìṣì torí pé ó wò pé ọ̀rọ̀ tó ń sọ yẹn nìyí bó ṣe ń sọ òun náà láwọn tó ṣe wípé wọ́n mọ̀ tẹ̀lé umma anabi sọ láàtàn wọ́n dẹ̀ mọ́ sọnù látara nǹkan tó ń ṣe yìí ni so ó ní láti kọ strongly worded message sí mọ́ ẹbà kọ lẹ́tà sí mi mọ́ mo gbọ́ pé kí ni òun takò kádàrá mo lè gbọ́ tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó sọ wípé yóò máa bẹ nínú ìjọ mi àwọn tó ṣe pé kí ni àwọn èèyàn tí wọ́n máa yukazibuna bil qadar tí wọ́n máa pé kádàrá ní irọ́ wọn á ní kò sí tó jọ mọ́ bẹ́ẹ̀ so báwọn kan ṣe ṣe orí ibú nípasẹ̀ wípé ìtọ́lọ́wọ́n bá ní ká má ṣe àwọn ń ṣe ìtọ́lọ́wọ́n bá pa aláṣẹ wọn gbèjù sílẹ̀ wọn wá so mọ́ kádàrà láwọn kan ṣorí wú pẹ̀lú wípé kádàrà tọ́lọ́wọ́n bá ló ń bẹ àwọn tako so àwọn tá so mọ́ kádàrà wọn ráìtì ní agbègbè pé kí ni kádàrà ń bẹ àwọn náà ẹ̀sàbíṣe ṣùgbọ́n kádàrà táwọn ẹ̀sàbíṣe ni wọ́n ní àníyàn burúkú pẹ̀lú ẹ̀ ń ṣàníyàn dáadáa àwọn eléyìí àwọn tako kádàrá láti lè fi tako àwọn tí wọ́n ní àníyàn burúkú pẹ̀lú kádàrá so àwọn náà kó sínú ẹ̀rọ fọ̀míìnì so kò sí ìtọ́ra ti náà méjèèjì èyí tó lọ́wọ́ bá fi rán anábíwá Muhammad sallallahu alaihi wasallam òun ni pé a gbọ́dọ̀ gbà pé ọlọ́wọ́ ọba nímọ̀ nípa gbogbo nǹkan ó dẹ̀ wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ò lè ṣẹlẹ̀ àyàfi pẹ̀lú èròǹgbà ọlọ́wọ́n gbogbo tó dẹ̀ ṣẹlẹ̀ pátápátá ọlọ́wọ́n ọba ló dá gbogbo ẹ̀ eléyìí ló correct ṣùgbọ́n yóò wá túmọ̀ sí wípé ká máa ṣàṣemáṣe ká gbé tó jọ̀rọ̀ yàn jù sílẹ̀ táwa ní kíní ká sọ pé kíní ni so èyí tó correct yẹn pàtàkì òfin ọlọ́wọ́n ọba ṣé ọlọ́wọ́n pàtàkì rẹ̀ má ṣe ọlọ́run ọba pàtàkì rẹ̀ at the same time àá gbà pé kádàrá ọlọ́run ọba ní gbogbo àwọn nǹkan yìí so eléyìí òun ni the correct stand ṣùgbọ́n àwọn kan wọ́n mú eléyìí wọ́n sọ òfin ọlọ́run ọba wọ́n sọ ọ́ lẹ̀ àwọn kan wọ́n ju òfin ọlọ́run ọba mú ká ni ká gbàwẹ̀ wọ́n gùdù ń ṣùgbọ́n wọ́n ń tako nǹkan kan tó yẹ ká ní bìlíìfù nú ẹ̀ òun náà ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí o kádàrà ọlọ́wọ́n ọba náà ni gbogbo tó bá ṣẹlẹ̀ sí yàn tó bá rí yàn nísìn tó jalè lápòjúwe ó gbà pé kádàrà ọlọ́wọ́n ọba ni ó ti ń bẹ nínú mọ́ ọlọ́wọ́n ọba pẹ́ ni yóò jalè ó ń bẹ lápọ̀ọ́lẹ̀ pé yóò jalè olè tó jà ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba ni òun gán fún rẹ̀ ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba ni ṣùgbọ́n yìí ò ní tán bá mú ká ṣẹgbà fún àbí ká má e lọ́wọ́ rádà ẹni tó ṣe zìnà tí ò tí lọ́kọ tẹ́lẹ̀ àbí kò tí níyàwó tó bá ṣe zìnà ìyẹn ò ní kán mọ́ ṣe é lẹ́gbà tó bá ṣe pé ni tí ni àbó ti lọ́kọ ńlé tẹ́lẹ̀ àbó ṣe ń bẹ ọkọ àbí ìyàwó ṣe ń bẹ lábẹ́ rẹ̀ tó bá ṣe zìnà ni ìyẹn ò ní sọ ló ò ní náà ni kádàrọ̀ ọlọ́wọ́ba náà ni so èyí ló jẹ́ the correct stand tó yẹ kí ká ní ṣùgbọ́n eléyìí wọ́n ní àníyàn burúkú wọ́n di kádàrá mú wọ́n fi ń tako àwọn ṣe àti mọ́ṣe ọlọ́wọ́n ọba so ló jẹ́ pé gẹ́gẹ́ bí n ta sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá àwọn tán di kádàrá mú yìí wọ́n kó sọ́nà méjì ìyẹn tán fi ń tako ṣe àti mọ́ṣe ọlọ́wọ́n ọba ni ó so ara wọn kan tó ṣe wípé àwọn ṣorí ibú pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí n ṣe aṣọ yìí àwọn kan náà dẹ̀ ní àwọn wo ókè kádàrà ọlọ́wọ́ba náà ni ọlọ́wọ́ba náà ló fọ́ọ̀sì wa láti máa ṣe ṣùgbọ́n àkàlè bọ́ ọlọ́wọ́ba bó bá ṣe wù ló lè ṣe wá òun ló dá wa so àwọn eléyìí wọ́n extend tí wọ́n dé lẹ́gbò pé wọ́n ní tó bá wu ọlọ́wọ́ba ni ìwọ tó ń kírun ó lè sọ ẹ́ sínú náà tó bá wu ọlọ́wọ́ba ẹni tí ò kírun ó lè fi sáré jẹ́ náà wọ́n tó jẹ́ mùsùlùmí ó lè sọ ẹ́ sínú náà ẹni tó jẹ́ kèfèrí kó sọ ọ́ sí àlùjánnà sọ́rọ́ àwọn ọ̀wọ́ òṣàbòsí òun náà ló ní wá àwọn afáàní ìsọkúsọ nìyẹn náà ọlọ́run ọba yìí tó fi nílẹ̀ ni pé afanaj'alu al-muslimina kal-mujrimin ma lakum kayfa tahkumun ẹni tó jẹ́ mùsùlùmí tó dúró déédéé àmì tìtì ẹ̀bí mujrim sọ́rọ́ ọmọ òní mẹ́ni tó dúró déédéé kó sọ sínú náà ẹni tó dúró déédéé kó fi sá àlùjánnà ni àti tẹ́ni tó dúró dédé ẹ̀gbọ́n fún rẹ̀ bá ṣe nǹkan tó ṣe rí pé yóò sọ̀dọ̀ ọmọ náà lókù ṣùgbọ́n kọ́nà wọn mẹ́ni tó ṣe rí pé ó dúró dédé kó sọ ọ́ sínú iná ọlọ́wọ́n bò ní ṣe ẹni tí ò dúró dédé kọ́nà bá subhanahu wa ta'ala ọmọ aljanna ni lẹ́ni tí ó fi ń gbọ́lá fún ju ẹni tó dédé lọ rárá àfi tí ẹnìyẹn náà bá ṣe iṣẹ́ kan tó pé iṣẹ́ yẹn wà ráǹtì ipe kí ọlọ́wọ́n bá ṣàmójú kúrò fún kó wá sọ ọ́ di ọmọ àlùjànnà so gẹ́gẹ́ bí ta sọ fún wa àwọn èèyàn wọn èyí máa pín inú islam pẹ̀lú àwọn èrò oríṣiríṣi tí ṣètọ́n tó ń fi sí ọpọlọ wọn kò rẹ̀ sí nǹkan tí a lè fi jẹ́ kí islam kó dúró bí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam bó ṣe mú wá àfi pẹ̀lú refutation a ní láti máa tako àwọn tán bá gbé àdáadáalẹ̀ wọnú ẹ̀sìn tá bá ṣe àwọn èèyàn ó ṣe nǹkan kí nǹkan mẹ́sìn tí wọ́n rò pẹ́sìn ni káwọn oníṣìn ọ̀rọ̀ kádàrá là ń sọ yìí àti rí àwọn jàbùríyà ara àwọn kọ̀dàríyà ṣèǹgbà míì wọn pe gbogbo wọn ní kọ̀dàríyà torí pé ọ̀rọ̀ ni gbogbo wọn ti pín wọn á fi pa àwọn alkọ̀dàríyà tù àwọn tí wọ́n ń tako alkadariyatu almushrikiya àwọn tó ṣe rí pé kádàrà àwọn ẹstabíṣẹ báwọn kèfèrí ṣe ẹstabíṣẹ kí làwọn kèfèrí sọ àwọn sọ wípé ọlọ́ọ̀bá subhanahu wa sayakulu alladhina ashraku law sha'a Allahu ma ashrakna wala abauna wala haramna min shay ọlọ́run ní àwọn tẹ́jẹ́ kèfèrí wọ́n sọ àwọn ẹlẹ́bọ wọ́n ní law sha'a tó bá ṣe yí pé ó ń bẹ mẹ́rọ ń gbọ́ ọlọ́run ọba ni má àṣàkúná àní máa ṣẹbọ tí à ń ṣe yìí wàlá àbá bákan náà bàbá wa náà bí wa sílẹ̀ tó ṣe pé nta ń ṣe lẹ́wọ̀n náà ń ṣe wàlá haram náà ní ṣe yìí bákan náà àní sọ pé nǹkan kan haramu ni eléyìí haramu ni àní sọ ṣùgbọ́n èyí tí tó bá ṣe pé opposite ló wu ọlọ́run ọba ni eléyìí tá ń ṣe àní máa ṣe so èyí tá ń ṣe èyí ètò wu ọlọ́run kí náà ṣe èyí wọ́n fi kádàrá ṣe ẹ̀rí délẹ́bù pé wọ́n rí nǹkan tó burú níbi táwọn ń ṣe sọ eléyìí tá a bá rẹ̀ tó pèrè mùsùlùmí tó ń mutí tó ń ṣe dìnnà tó ń jalè ó ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ó ń ṣe gbogbo àwọn akẹ́yìn ẹ̀ wá ń sọ fún pé gbogbo eléyìí ò dáa àyà sọ báyìí pé nǹkan yóò dà àbí sọ báyìí pé kò dà àwọn ènìyàn tó gbogbo yẹn lẹ̀ èbí kádàrà ń bẹ kádàrà náà bá náà yìí níta ń ṣe èyí tọ́lọ́mọ bò bá nífẹ̀ẹ́ sí àní ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí so túmọ̀ sí pé kí ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí òun la fi ń ṣe gbogbo níta ń ṣe àwọn àfáà ni àwọn eléyìí alqadariyatu almushrikiyya àwọn tó ń fi kádàrà ṣẹ̀rí báwọn kèfèrí Makka náà ṣe ń fi kádàrà ṣe ẹ̀rí bẹ́ẹ̀ni àwọn kan alkọ̀dàríyàtú al-iblisiyya àwọn ìyà táwọn kọ sí kádàrà ìyà tí ìbìlìsù tó kọ sí kádàrà ni òun náà ni kéèyàn máa wò pé ọlọ́run ọba ò nǹkan ṣe ìgbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó béèrè béèrè lọ́wọ́ ádámà tó béèrè béèrè lọ́wọ́ àwọn màláìkà tí ànábì ádámà pa tọ́lọ́run bá ní kí àwọn kan ṣe sùjúdù fún ádámà ìbílísù fárígá ó fárígá tí ní tó sọ ó ní ana khairu minhu èmi lóore jùlọ lọ́pọ̀ ọlọ́wọ́ ọba tó dẹ ó ní kó ṣe nǹkan òun bọ́ lọ́wọ́ ọba ájú pé ọlọ́wọ́ bó sàwọn ẹni alqadariyatu alibilisiyya àwọn tí wọ́n kádàrá wọ́n ń lò láti lè máa fi sọ pé ọlọ́run ọbọ wà consistent kò yẹ kó ṣe báyìí kò yẹ kó lè rí báyìí bó ṣe yẹ kó rí so ẹwà gbogbo àwọn sọ yìí náà sì ibi kádàrá ni wọ́n ti pín ibi kádàrá wọn ni gbogbo wọn ti pín ni so ká máa ti sọ àwọn arkanu imani ní níbi ọ̀rọ̀ Allah alìmánu bílá kánígbàgbọ́ ní ọlọ́wọ́ bá Allah àwọn èèyàn tún pín lọ́jọ́ ń ti rẹ́rẹ́ tí kálukú ń sọ gbogbo tó wọ́n ṣùgbọ́n ìwọ gbọ́dọ̀ gbìyànjú kó rí wípé èyí tí ọlọ́wọ́ bá fi rán anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lánàá ní fi kọ́ àwọn sahaba duwanu láàlẹ́yìn òun ní nǹkan tí wọ́n dólé lórí kò ń ṣe àwọn nǹkan dáadáa mẹ́ fẹ́lẹ́yìn òun ni Abdullahi bin Umar radiyallahu anhu ló fi bọ́pá bọ́sẹ̀ kúrò ní ọdọ̀ àwọn ẹni wọ̀nyí so uh, eléyìí jẹ́ ọ̀rọ̀ nípa ìtànpè ní kádàrù ká mọ̀ pé ó ń bẹ ìtumọ̀ rẹ̀ náà dẹ̀ ni wípé mọ̀pọ́lọ́ ọba ní tùgbó ó mọ̀ nípa gbogbo nǹkan pátápátá gbogbo nǹkan pátápátá ní ó dẹ̀ ń bẹ lákọọ́lẹ̀ bí gbogbo nǹkan ṣe lọ ó ń bẹ lákọọ́lẹ̀ ìgbà tí nǹkan bá dẹ̀ ń ṣẹlẹ̀ ìgbà tó ń bẹnú èròǹgbà ọlọ́wọ́ba tó ń bẹnú àkọọ́lẹ̀ ọlọ́wọ́ba tó ló ṣẹlẹ̀ náà rí ìgbàlẹ́sọ̀ bí nǹkan yẹn dà bí ò dá náà àǹfààní eléyìí òun ni pé tábà sọ pé nǹkan tí ò dá ọlọ́wọ́ba ò ní mọ̀ ń parẹ́ ó túmọ̀ sí pé àwọn kankan bẹ tó ju agbára ọlọ́wọ́ba lọ nìyẹn torí náà àwọn àfáà ní nǹkan yẹn dà kó dá o ìyẹn kọ́ ní iṣu ọlọ́wọ́ba mọ̀ ń pa nǹkan ipe yóò ṣẹlẹ̀ ọlọ́run bá ti mọ̀ ó ń bẹ lápọ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ ọlọ́run bá gbà á lérò kó ṣẹlẹ̀ náà torí wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nìyí ẹlòmíì lè fẹ́ wò pé wá ìtọ́lọ́run bá dé káwọn nǹkan tí ò dá máa ṣẹlẹ̀ wọ́n láǹfààní títí wọn tí nǹkan tí ò dá tí ò bá máa ṣẹlẹ̀ nìyí a lè má appreciate àwọn nǹkan kan àbí nǹkan tá à nífẹ̀ẹ́ sí tí ò bá máa ṣẹlẹ̀ a lè má appreciate àwọn nǹkan mi nísìta báwo sì láàrin wa ọlọ́wọ́ bá ṣe àwọn kan lẹ́ni tó lówó àwọn tó lówó yìí náà wọ́n tún jura wọn lọ ọlọ́wọ́ bá ṣe àwọn kan tálíkà àwọn tó tálíkà yìí náà wọ́n jura wọn lọ tí gbogbo wa bá ní owó nìyí a ní appreciate nǹkan yẹn ṣùgbọ́n ẹni tí ò ní yóò ṣe kíni yóò mọ̀ pé ah, nǹkan kan bẹ́ẹ̀ tó ṣe pé òun náà ó wò òun láti ní ẹni tó ní òun náà wò pé á ah, òun ju àwọn kan lọ then ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wá gbé iṣẹ́ ìjọsìn kan fún ó ju àwọn kan lọ nǹkan báyìí báyìí báyìí báyìí òun ni mo ṣe lọ́rùn yẹn níbi owó tí mo fún ẹ dúkìá tí mo fún ẹ bákan náà ènìyàn náà lè máa dúpẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so àǹfààní kan nìyẹn tá a bá wo onísìn èèyàn tó ṣe pé bẹ́ẹ̀ òjò rọ̀ lápòjúwe oníṣẹ́ kan tó bẹ́ lọ ṣe òjò rọ̀ ojú yẹn ní inú rẹ̀ odùn òjò ti ba prógámù ẹ̀jẹ̀ lọ́dọ̀ títí ẹ̀ gba àwọn àgbẹ̀ ń bẹ táwọn ń retí yẹn táwọn bá rọ́jò ìdùnnú ni fáwọn bẹ́ẹ̀ ni àwọn àgbẹ̀ yìí ni wọ́n nídìí òjò yìí láti lè jẹ́ kí àwọn nǹkan oko ẹni tó ba programu ti ẹ̀jẹ̀ yìí náà tó wò pé odò tó rọ̀ ba programu jẹ́ òun náà bẹnẹfìtì ń bi òjò yẹn o torí pé nǹkan oko tó bá wù ibẹ̀ lòun náà ti padà jẹ ṣùgbọ́n kí ni ẹ̀ ní ó àfẹ́tì nǹkan kan yìí tó jẹ́ àǹfààní títí ẹ̀ so lọ́bi jẹ́ pé kò sí nǹkan kan tó ṣe wípé ó máa jẹ́ wípé ṣàrò máàdì nìkan pure aburú ni kò sí kankan tí a jẹ pé kìíní yìí pure aburú ni ó láǹfààní títí ẹ náà ó ní àǹfààní títí ẹ tó lé pé lára àdúrà tálẹ́bí máa ń ṣe sallallahu alaihi tó bá ń yin ọlọ́wọ́n bá òun ni pé wà sharru laysa ilayka aburú àfi ti sọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ipe ọlọ́wọ́n bá ṣàbúrú ọlọ́wọ́n bá kì í ṣàbúrú lómi jẹ́ pé ọlọ́run subhanahu wa ta'ala ní karim sọ̀lá tí kó wáṣọ wa min sharri ma khalaqa kó wáṣọ níbi aburú tí ọlọ́run ọba dá aburú tí ọlọ́run ọba dá ìtọ́lọ́run ọba dá ló láburú ṣùgbọ́n ọlọ́run ọba gẹ́gẹ́ òfin ṣaburú nísìn wọ́n gé ọwọ́ olè lápèjúwe wọ́n sọ èèyàn kan ló kópa ẹni tó sọ ló kópa yẹn nǹkan tó ṣẹlẹ̀ sí nǹkan táwọn ẹ̀kọ́ criticize ni àbẹ́ni tó sún náà nǹkan táwọn ẹ̀kọ́ criticize ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ń gé owó lè ní àwọn ẹ̀kọ́ criticize ẹ̀ kí ní ẹ̀ ní kò dáa fóun náà aburú ni fóun ṣùgbọ́n kí ní ẹ̀ ní kò ṣàbùrú mahati ẹni tí wọ́n gé ọwọ́ rẹ̀ nítorí kó jalè ní kí ní ẹ̀ ó jẹ́ nǹkan àríkọ́gbọ́n fáwọn èèyàn kan ni ṣùgbà tó máa ṣe yí pé wọ́n máa ń gé ọwọ́ ẹni tó bá jalè ni wọ́n ní jalè mọ́ wọ́n á lè ṣe kíni wọ́n á tọ́ ọmọ ọba ṣọ́ tó máa ti pé wọ́n á dà rí pé kíní tó ṣe fún yẹn nísìn ó láǹfààní fún gbogbo àwùjọ torí pé ah tẹ́yìn àbábà jalè wọ́n máa gé ọwọ́ rẹ̀ so àǹfààní fún gbogbo àwùjọ kálukú ò ní fẹ́ kán gọ́wọ́ òun yóò ti ọwọ́ ọmọ ẹ̀bọ́ṣọ́ ni at the same time àǹfààní fún ẹni yẹn náà tó bá di jọ́ gbẹ̀ndì alkiyama sí ìsàn ti gé ọwọ́ rẹ̀ ní kò ní jìyà míì mọ́ tó bá di jọ́ gbẹ̀ndì alkiyama torí pé wọ́n ti gé ọwọ́ rẹ̀ pé ó jalè láyé bẹ́ẹ̀ lẹni tó ṣe zìnà tó bá ṣe pé kò tí ì lọ́kọ tẹ́lẹ̀ àbí kò ìfẹ́yàwó tẹ́lẹ̀ ẹ máa fún un ní ọgọ́rùn-ún búláàlà ó ti parí sáyé mẹ́rin náà nìyẹn at the same time internship yẹn tó gún o ara rẹ̀ lè bó o nǹkan tí ò dání lójú tiẹ̀ ṣùgbọ́n nǹkan yẹn ni deterrent ló jẹ́ fún àwọn ẹlòmíì náà táwọn náà fẹ́ wúrú wà yẹn at the same time ó jẹ́ àǹfààní fóun gangan fún rẹ̀ tó tó bá jọ ń gbẹ̀ngà kìámọ̀ ọlọ́wọ́n bò tún ní jẹ́ níyà míì mọ́ tó bá ṣe wo àwọn nǹkan wọn yẹn yẹn nǹkan kan ṣẹlẹ̀ sí yàn láburú nísìn bóyá láksidẹ́ǹtì bóyá léyìí bóyá léyìí ó lè wo pé nǹkan yìí ni ah, ṣùgbọ́n nǹkan yẹn lọ́dọ̀ ọlọ́run wa kò ń ṣaburú so nǹkan yẹn ni ó lè jẹ́ ìpẹ́ ẹ̀ṣẹ̀ rẹ fún bóyá àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe ọlọ́run bá fi nǹkan kan yẹn nísìn ó fi ṣe kíni ó fi ṣe kàfárà fún tó wáyé pé ẹlẹ́ṣẹ̀ dẹ̀ ni ọlọ́run bá lè fi yẹn ṣe kíni kó fi fún un ní ìtọ́wọ́ ìyà ipe jáwọ́ bí ẹ̀ṣẹ̀ tó ń ṣe o díẹ̀ nínú ìjẹniyà o gẹ́gẹ́ bí tọ́lọ́run bá sọ pé dọ́ àrà ìfàsáàdì fi bá بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ọlọ́run gbogbo ìwà àbàjẹ́ tẹ́ ń rí yìí wọ́n ń pààyàn ni wọ́n ń ṣe gbogbo àwọn kan insecurity tá a rí lórílẹ̀ yìí ọlọ́run fi kò wá sáké sí gbogbo yẹn tú bá díẹ̀ díẹ̀ mo fi ń jẹ inú ìyá yìí nìyí ẹ̀ṣẹ́ kí ara yín ẹ̀túnra yín ṣe so a rí pé gbogbo àwọn aburú yẹn náà ní kó láǹfààní títí ẹ̀ ìṣẹ́dá kó ṣe pé àwọn nǹkan wọ̀nyí láti lè sọ fún wa pé ẹ̀ṣẹ́ rí padà ń bí tẹ́ ń ṣe ọ́ ẹni yóò lọ́wọ́ba ṣùgbọ́n lọ́wọ́ba ju àdánwò kan sí bí ọmọ rẹ̀ ló ṣe láìsí ni bísínẹ́sì ẹ̀ ló rán dá ní kíní kan ló ṣẹlẹ̀ sí ni aburú ni lọ́dọ̀ títí ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyẹn ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó lè bẹ̀ fi ṣe kàfàrà fún kó fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan míì náà kò kí ń ṣe aburú ṣùgbọ́n níbi nǹkan tọ́lọ́wọ́ bá dá àmọ́ ara burú ń bẹ̀ that is aburú tàbá ní ká wo nǹkan ẹ̀ so agbọ̀rọ̀ gba ìtànpè ní kádàrá gbọ́ so ló jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam a máa sọ yí pé al-mu'minu al-qawiyyu wa ahabbu ila min al-mu'mini da'if mùmìnì tó ṣe pé imani ẹ̀ strong lára kí imani strong yìí òun náà ni kéèyàn nígbàgbọ́ nù kádàrà ó lóore bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ ju alimọ́mìnì da'if lọ mùmìnì tó ṣe pé òun wíkì mùmìnì lòun náà o ṣùgbọ́n kí ní ẹ̀ǹpa kádàrá yìí kò strọ́ǹgì dáadáa bí tẹnìkejì wa fi kulli dáadáa ń bẹ lára ọ méjèèjì kò sí bí mú mi ní ṣe lè wọ́ọ̀sì tó lókùnmá tí ó bá ti jáde kúrò ní islam ó sì bẹ́tà kèfèrí wa fi kulli khair imani ẹni tó weak àti imani ẹni tó strong dáadáa ń bẹ lára àwọn méjèèjì lókùnmá tí ó bá ti kúrò ní islam sanabuwa muhammad sallallahu alaihi wa sallam sọ pé ihris ala ma yanfa'uk wasta'in billah ṣe gbìyànjú lórí nǹkan tí ó jẹ́ nǹkan àǹfààní fún ẹ ọmọ èèyàn gbọ́dọ̀ máa lé àǹfààní rẹ̀ ní àǹfààní ayé àti àǹfààní àlìkìyàmà ẹni tó jẹ́ tó mọ̀ tó ń ṣe yóò máa lé àǹfààní ayé rẹ̀ yóò rẹ̀ máa lé àǹfààní àlìkìyàmà tí àǹfààní ayé àti àǹfààní àlìkìyàmà bá fẹ́ forí sọra wọn yóò gbọ́lá fún àǹfààní àlìkìyàmà rẹ̀ lórí àǹfààní ayé ẹ̀lmúmínú kawí mùmíní tó strong nìyẹn ṣùgbọ́n tó ṣe pé ókè already àti compromise àǹfààní àlìkìyàmọ̀ rẹ̀ nítorí àǹfààní ayé ẹnìyẹn ni ó ní problem èyí ló kọjá ti ẹrẹ ẹlòmí ò máìndì láti dú ìsìláàmù rẹ̀ ní nítorí pé ń wówó ẹlòmí ò kọ̀ láti bà àlìkìyàmọ̀ rẹ̀ jẹ́ nítorí pé ń wá ipò agbára bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ tí àǹfààní ayé wọ ò bá takò àǹfààní àlìkìyàmọ̀ wa èyí tá a bá lè lè dé lópin àti ó bá ti kí ṣe nǹkan tó takọtọ lọ́nà lábẹ́ fi lé ó sì nǹkan tó burú bẹ́ẹ̀ ihris alamayan fáwùkà wọ́pẹ́ ìdílọ́ ní tí ó bá jẹ́ nǹkan fàní fún ẹ lé kò ń ṣẹ̀ṣẹ̀ èmi náà mo ní target nǹkan báyìí mo fẹ́ lé nǹkan báyìí mo fẹ́ lé ó sì nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n má jẹ́ mú ẹni pé má jẹ́ kó ba àlìkìyàmà rẹ jẹ́ ẹ̀rọ ìfi hadith ni ipe ìnà ruhal kudus nafasa fi rọ́ì ruhal kudus jibril ó fi sinmi lẹ́nu anna nafsan lan tamuta hatta tastakmila ajalaha wa tasta'iba rizqaha ẹ̀mí kan ò ní jáde láyé àti kó ṣe pé àsìkò tọ́lọ́wọ́ bá ní ó lò yóò lò ó pé kádàrá ti ṣe kíni ó ti ó ti gbẹ wọ́n ti kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ ni ó ti gbẹ وتستوعب رزقها إن جود جاء أفكو جاء كوكبي أفكو جاء كوكبي النبي صلى الله عليه وسلم وأنت سواجيني أني إن تي أبان و و لنا تطو ولا يحملن أحدكم استبحاء الرزق ألا يطلبه بمعصية الله فإن الله لا ينال ما عنده إلا بطاعته àrísìkí kan mò ń wá owó mò ń wá kíní kan mò ń wá mi wá tí ì rí torí náà ni tó bá gbà láà alóhùn pààyàn òun ó jíyàn gbé òun ó ṣe léyìí òun ó fi yàn ṣògùn owó nítorí pé kíní òun owó fẹ́yìn náà bá láàrin náà ló máa ń dọ́sílẹ̀ ìfọ̀ àti tàbá fẹ́ wá ní tọ́lọ́wọ́n ọba tó kọ kalẹ̀ fún wa a máa ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba ni téèyàn bá takò àṣẹ ọlọ́wọ́n ọba tó lóun fi ń wá ní tí òun wá ó ń rẹ̀ ni ìtọ́lọ́wọ́n ọba ti kọ kalẹ̀ pé yóò rí náà ni ó rí kárí kó tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba náà kò bá rí nǹkan yẹn sọyìn ó ṣojú kòkòrò láti kó nǹkan ayé jọ bá láì fi ṣùgbọ́n má fi ọ̀nà haramu má fi wà. ẹni tí ó kì ń fi ọ̀nà haramu wáyé òun lẹ́yìn tó ṣe pé ó jẹ́ almu'minu alqawi mọ̀mìnì tó strong ó mọ̀ pé kádàrá ni ó ti ń bẹ already kádàrá ń bẹ ni kò túmọ̀ sí pé kó o mọ̀ ṣiṣẹ́ kò túmọ̀ sí wípé kó o mọ̀ wá nǹkan òun ó wá ṣùgbọ́n náà tó ṣe wípé ọlọ́wọ́ bá yọnu sí lòun òun ò ní máa ṣe ní da kó o máa sọ pé kí ni kádàrá ọlọ́wọ́ tó wọ́n ṣe yóò kó sí kíní ọ̀dọ̀ àwọn alqadariyatul mushrikiya ni so bẹ́ẹ̀rẹ̀ ni ní sọ pé ń gbára lé kádàrá ni kó ṣe wípé kó wá torí yẹn kí ó mọ̀ ṣiṣẹ́ ànábì ní ishris ṣojú kòkòrò alama yanfa'uka láti gẹ́ẹ̀tì nǹkan tí ó jẹ́ nǹkan àǹfààní fún ẹ bí à ń ka ayé ní abidal kiyama ṣojú kòkòrò wọ́n tẹ́ ìdílá máa wà náà lọ́wọ́ ọlọ́wọ́ bá má gbẹ́mi léra rẹ̀ ẹlòmí bílí pé a ah, no ah kò sí ah, òun gbọ́dọ̀ mékì ẹni níbi táwọn báṣẹ́ dé ah, tani ẹ bolo báṣẹ́ dé kí ló mọ̀ àwọn èèyàn mi mọ̀ jù ẹ lọ wọ́n ní agbára jù ẹ lọ tó ṣe pé pẹ̀lú gbogbo ẹ̀ náà ní nǹkan lé ọ̀run ò tẹ́ ó tún wá ṣe kíni ó fàdúrà àárín lọ́wọ́ lẹ́yìn tó bá ṣe bó ṣe kó ṣe. اعرف على ما ينفعك واستعن بالله ولا تعجيز ما كغرا ما كغرا ẹlòmí àní ẹ́ mo ti try try try try ní ìfẹ́ ṣe mọ́ bó ṣọ̀rọ̀ ayé bó ṣe ọ̀rọ̀ ẹ̀sìn náà ni ó mọ̀ pọ̀sú ẹ̀ lọ náà ni mo ṣe àpọ̀sú ẹ̀ pẹ̀lú nǹkan tó jẹ́ nǹkan haram ṣùgbọ́n mo strive lọ tó bá strive lọ tẹ̀ yìí tó o bá gẹ́ẹ̀tì ẹ̀ ní sọ pé kí ni kọ́dọ̀rù lọ́wọ́ mo ṣe àfáàlù bọ́lọ̀ ṣe ní orí nìyí ní tó bá ń bẹ ní òrùngbọ́ ọlọ́run bá ní ó ṣe ṣùgbọ́n yóò túmọ̀ sí pé kó mọ́ tún make attempt ni ṣáàtì mọ́ ló nǹkan haramu láti pursue nǹkan tí ò bá ń wá ó mọ̀ ṣojú kòkòrò ó mọ̀ wàrà ọlọ́run ó ṣe é ṣe kọ́ lọ́wọ́ ọba kó ràn lọ́wọ́ kó gẹ́ẹ̀tì ẹ̀ ní àsìkò kan ó lè ṣe é ṣe kó ṣe pé kí ni kọ́ lọ́wọ́ ọba ní ò ní gẹ́ẹ̀tì ẹ̀ ní torí pé n tó ń bẹ́nu mọ́ ọlọ́run ọba láéláé tó ń bẹ lákọọ́lẹ̀ òun náà ni pé òun máa ṣe gbìyànjú ìgbìyànjú ó dẹ̀ mọ́ fẹ́ẹ̀lì ni òun ní gẹ́ẹ̀tì nǹkan tó fẹ́ yẹn tó ń pẹ́ kò sínú mu ọlọ́wọ́ bá pé nǹkan yẹn ó gẹ̀ẹ́tì ẹ̀ kò sínú àkọọ́lẹ̀ ọlọ́wọ́ bá ipe ó gẹ̀ẹ́tì ẹ̀ ṣùgbọ́n bó mo ṣe fẹ́ mọ̀ pé kò sínú mu ọlọ́wọ́ bá kò sínú àkọọ́lẹ̀ ọlọ́wọ́ bá bó mo ṣe fẹ́ mọ̀ ní ìmọ̀ láti kàn fún mi so ni ó mọ̀ stẹ́ẹ̀bù lọ náà ni bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ alkiyama wa àmọ̀ stẹ́ẹ̀bù bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí wa Muhammad sallallahu alaihi wa sallam wa ni wa in asọ́baka tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ sí ẹ falatakul mọ́ sọ yìí pé láwù fa'altu kada lẹ́kànnì kada ah ká ní pé mo ṣe báyìí kò bá dẹ̀ rí báyìí kó wá jòkó tiẹ̀ ilé ọ̀pọ̀lọpọ̀ ara mọ́ ṣe ah ká ní bá dẹ̀ ti ṣe báyìí báyìí báyìí nù bá a máa ronú lórí nǹkan yẹn lọ ah, ah, ah. ìyá mi kò dá nǹkan kan padà ó kàn máa ronú lọ lórí ẹ̀ náà ni kò ní kí nǹkan ẹ̀ jẹ́ ṣíṣe tó bá ṣe pé nǹkan tó tún lè attempt padà ní tún attempt ṣùgbọ́n kó kí ah kùmọ́dà ti ṣe báyìí kùmọ́dà jẹ báyìí kùmọ́dà jẹ báyìí ah ọ̀nà tí mo gbà yí wá ní kíní anam sallallahu alaihi wasallam ní kíní fa inna law taftahu amala shaitan tìmọ́dà ti ṣe báyìí tìmọ́dà ti ṣe báyìí shaitan àríbi gbà wọlé sára ẹni so yóò wá kó oríṣiríṣi sọ ọpọlọ ẹ fáìn ọ̀pọ̀lọpọ̀ ara làwọn kó sí ṣùgbọ́n solution kan ni wípé tí má ti ṣe báyìí kò bá jẹ́ báyìí ó lè ṣe tó rò pé tó bá ṣe yẹn yóò jẹ́ bẹ́ẹ̀ tí ò bá sínú àkọọ́lẹ̀ ọlọ́run ọba pé yóò jẹ́ bẹ́ẹ̀ náà kò ní jẹ́ bẹ́ẹ̀ àkóṣe lẹ́yìn nísìn tó padà wá rí pé kò lọ kò túmọ̀ sí wípé èyí tó rò pé yóò lọ yẹn tó bá ṣe yóò lọ so ẹni tó ṣe kó juwọ́lẹ̀ fún kádàrá ọlọ́run ọba bó ṣe máa ṣe ni yóò máa lé tó ń lé lọ́nà tó jọ́ ọ̀nà halali tí nǹkan yẹn ò bá dẹ̀ jọ tí ò bá gbá yóò ju kádàrà ọlọ́run ọba ni yóò lè tún máa kọ̀ntínú bẹ́ẹ̀ so eléyìí ó ń sọ fún wa ibi tí kádàrà tó ọkùpáì nínú ìgbésí ayé ọmọ ènìyàn ibi tí kádàrà tó ọkùpáì nínú ìgbésí ayé mùsùlùmí mùsùlùmí tó ṣe pé ìmáàni rẹ̀ ń pa kádàrà nìyí ó jẹ́ nǹkan tó wíìkì wíìkì mùmìnì náà ni ẹni tí ìmáàni rẹ̀ ń pa kádàrà strong eléyìí ni mùsùlùmí tó strong sẹ́yìn tó ṣe pé ẹ̀ẹ́rì tí ó kàn máa ṣe gbìyànjú lọ eléyìí ó ti wá bẹ́ẹ̀ ó ti wá bẹ́ẹ̀ kí way out àwọn nǹkan tó bá jẹ́ nǹkan tí ó wúlò fún láyé ń àti láìkè àmọ́ yóò wọ́n fún láì ní lu ọ̀nà tí ó rọ́ǹgì ni so eléyìí jẹ́ ṣókí nípa ìtànkì ní so abdullahi bin umar radiyallahu anhu ìgbà tó gbọ́ pé ọ̀rẹ́ rẹ̀ nítorí kó fẹ́ tako àwọn nǹkan tó ń fi kádàrá ṣe ìkẹ́wọ́ láti máa wùwà àbàjẹ́ ó kọ lẹ́tà sí má ẹ́fà kọ lẹ́tà sí mi mọ́ relationship èmi àti ẹ ó ti já látòní lọ eléyìí láti lè fi protect ara ẹ̀ ni torí pé wọ́n lẹ́ran tó bá bá ajá rìn yóò jẹ̀gbẹ́ sèyàn dẹ̀ gbọ́dọ̀ protect imani rẹ̀ nítorí kálíbà bá ọlọ́wọ́n bá dáadáa abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìta bára wa sọ yìí kọlọ̀mà kò jẹ́ kó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa rinlẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ ṣáàlá àtúmọ̀ tẹ̀síwájú ní ọjọ́ mi subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha ant astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa barakatuh náà mẹni tí ó fẹ́ ra fóònù kan wọ́n fún ní option four months àti option six months láti lè fi sanwó rẹ̀ ní fún àwọn tí wọ́n ń ta ṣé kò tako òfin ẹ̀sìn Islam wallahu alam èèyàn ní láti mọ more details nípa business yẹn ṣùgbọ́n ìpìlẹ̀ ó ní wípé mo fẹ́ rajà lọ́dọ̀ èèyàn kan láwìn ó sọ fún pé tí màá bá sanwó nísìn twenty tí màá bá sanwó létà twenty ìpìlẹ̀ ni pé kò sí ní tó burú ń bẹ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sìn òun ló ní ọjà rẹ̀ iye tí ó bá wù ló lè ta ọjà yẹn so tó wá ló máa ta láwìn fún wa ní 20,000 tó wá ló wá ta ní 25,000 kò sí nǹkan tó burú tó wá ló wá ta ní 15,000 cash kò sí tó burú òun ló ní ọjà rẹ̀ iye tó wá wù ló lè ta àwọn ta rẹ̀ fẹ́ ra tó bá wù wá a tó bá wù wá a ṣùgbọ́n èyí burú oní tó ń pè ní rescheduling of debt náà mo padà rà lọ́wọ́ rẹ̀ ní 20,000 láwìn instead of fifteen thousand cash mo ní máa sanwó ní in six month time ṣé nígbà tí oṣù mẹ́fà pé ní ìrówó yẹn san so àwọn máa ń ṣe tó ń pè ní rescheduling of debt wọ́n á reschedule rẹ̀ so ò ní pé twenty thousand tí ó yẹ kó san tó rí san ẹ̀sìn àtúnwá fún ẹ lọ́jọ́ sí so ó wá san twenty five thousand tí ó nísìn ìgbà míì látilẹ̀ wọ́n ti máa ń sọ fún so tó o bá rí san ní àsìkò báyìí tó bá tún fi di àsìkò báyìí a tún lè sí so yẹn ni rìbá nìyẹn irú rìbá jahiliya ó ní rìbá yẹn ní ìgbà ìmọ̀kan máṣemáṣe náà nìyẹn èèyàn máa jẹyàn lówó lásìkò tó yẹ kó san tó bá tó tí ó bá rí san wọ́n tún fi kún owó yẹn sọyìn haramu nìyẹn rìbá tó ní agbára nìyẹn ṣùgbọ́n tó bá ṣe pé nǹkan tí wọ́n ń ṣe òun ni pé ńgbà kan fẹ́ tajà fún wọ́n tà fún kọjá iye tí wọ́n ń tà presently tóun náà dẹ̀ rà á but olóòmà sanwó díẹ̀díẹ̀ ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tó bá ṣe pé ọjà yẹn gangan náà tà fún ṣùgbọ́n tó bá di pé ó jẹ wọ́n lówó owó yẹn ni wọ́n wá ń reschedule táwọn àdìmọ́ rìbá tó ní agbára nìyẹn so mùsùlùmí ò gbọ́dọ̀ patronize irú nǹkan bẹ́ẹ̀ wallahu a'lam. Thank you. Nam? ṣé òun ló connect wa ni ṣé ni ẹ ló connect wa mọ́ bẹ́ẹ̀ náà lẹni tó ṣe wípé òun ni ó connect wa mọ́ ẹni tó gbéṣẹ́ fún wa so táwa lọ ṣiṣẹ́ mẹ́ẹ̀ tó wá ń béèrè pé ṣé ẹ̀ tòun dà ṣó sọ fún ẹni tí ó connect wa mọ́ nípò òun náà máa rí ṣe ẹ̀ tí ò bá sọ fún ìjẹkújẹ lóúnjẹ torí pé ẹni tí ó connect wa mọ́ ó jẹ́ kẹ́ni ẹ̀ rí òun gẹ́gẹ́ bí ẹni rí ó jẹ́ kẹ́ni ẹ̀ rí òun gẹ́gẹ́ bí ẹni tó ṣeun láǹfààní tó ṣeun láàánú ṣùgbọ́n in reality kò ṣẹni ẹ láàánú kò ṣẹni ẹ láǹfààní rílì ara ẹ̀ ló ṣe láǹfààní so ìsọpẹ́ sí ẹ̀ tòun dà kó máa bèè lọ́wọ́ ẹni tó gbéṣẹ́ fún ilé jàǹbá ló jẹ́ fún ẹni tí òun kọ́nẹ́kì ẹnìyẹn mọ́ ṣùgbọ́n tó bá sọ fún ó lè sọ fẹ́lẹ́ iná ni ṣòkò sí nǹkan tó burú ń bẹ náà kí ẹni tán gbéṣẹ́ fún gangan tó bá wò ó ipò ń fẹ́ fún ní nǹkan torí kó kọ́nẹ́kì wọn mọ́ òun gangan ló wò kò dẹ̀ á jẹ́ mọ́ owó tó fẹ́ fi chájẹ nìyẹn eléyìí náà kò sí nǹkan tó burú ń bẹ ṣùgbọ́n ẹni tó gbéṣẹ́ tó kọ̀nẹ́tì mẹ́rin yìí sì máa fẹ́ fóun náà ní nǹkan ẹsẹ́ òfin náà fi pé nǹkan ẹni eighty thousand máa fẹ́ wó pé ní hundred thousand ní fún ẹni tí ó gbéṣẹ́ fún mi ni torí pé máa fẹ́ fún ẹni tó connect mi máa ní nǹkan ṣé òun sọ fún ẹni tó kọ̀nẹ́tì mi mọ́ ipò náà rí nǹkan bẹ̀ tí ò bá sọ fún jàǹbá ló ṣe fún ẹni yẹn torí pé wọ́n ti áàdì owó títí ẹ̀ mọ́ owó iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ni kò dékẹ́ ni ẹ mọ̀ kóhun náà ara ń fà ní bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò bá áàdì owó títí ẹ̀ mọ́ owó iṣẹ́ tó ṣe pé owó iṣẹ́ tó yẹ kó gbà nọ́mà náà ló gbà fúnra rẹ̀ ló wá lọ fún ẹni yẹn ìpókè ẹgbẹ́lẹ́yìí kò sí nǹkan tí ó burú ń bí yẹn wallahu a'lam سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته